àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀rẹ̀ fún aṣíwájú wa náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ àwọn tàbí'ùn àwọn tàbí'ù tàbí'ìn abẹ́ ọlọ́run bá kó fi ìkẹ́ kó الإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله تي a ń نبتي kíkà rẹ̀ قال المؤلف قال المصنف رحمه الله وأن لا يخاصم أحدا ولا يناظره ولا يتعلم الجدال فإن الكلام في القدر والرؤيا والقرآن وغيرها من السنن مقروه ومنهي عنه لا يقول صاحبه وإن أصاب بكلامه السنة من أهل السنة حتى يدع الجدال ويسلم ويؤمن بالآثار شيخ أحمد Imam Ahmad bin Muhammad bin Hanbal wọ́n ṣàlàyé àwọn nǹkan tó ń jẹ́ ìpìnlẹ̀ súnnà yẹni pé tó bá jẹ́ mùsùlùmí tí ó ní pé òun fẹ́ tẹ̀lé súnnà nábi sallallahu alaihi wasallam ara àwọn nǹkan tó ń jẹ́ ìpìnlẹ̀ yẹni pé tó jẹ́ fundamental tó ṣe pé mùsùlùmí ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí sọbákanáà ó sì gbọdọ̀ má lẹ́yìn ìgbà tó bá mọ̀ tán ó gbọdọ̀ tó wọ́n máa mú àwọn nǹkan yẹn lò tí a bá rántí etí akàkàn òun náà ni pé Imam Ahmad wọ́n ṣàlàyé ipé ẹni tí a mọ̀ pé oní súnà ni ẹni yìí òun náà lẹ́n tó ṣe pé n tí Ànábì sallallahu alaihi wa nínú tí ó bá yíyàn tó hàn síyàn tí àǹfààní rẹ̀ àbí ìdí pàtàkì tí anábì fi ní ẹṣin kan ṣe tó bá hàn sí ẹniyàn yóò nígbàgbọ́ sí yóò sì máa ṣe bákanáà náà tí ó bá tẹ̀ wá hàn kan sọ ìdí pàtàkì tó fi ní ṣe àbí ìdí pàtàkì tó fi ní ṣe nǹkan yẹn wá rí ògbé

lópin ìgbà tí wọ́n bá ti gbọ́ pé ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ àwọn tí wọ́n gbà wá wọn kì í ṣe ẹni tí a lè gba ọ̀rọ̀ wọlé yẹn ni pé tí àdísì bá ti ní àlàáfíà tí è ṣe àdísì tó lẹ irú àwọn ọ̀rọ̀ yẹn tí o bá ti ẹ̀wọ̀ làákàyè tiẹ̀ bóyá ọ̀rẹ́ ni tí ó ṣàlàyé rẹ̀ fún wọn dáadáa tí ó fi wọ̀ làákàyè rẹ̀ ni àbí ó ti ẹ̀rí náà kọ̀wọ́nù làákàyè rẹ̀ náà ni ní tó kún bẹ́ẹ̀ náà ni pé ṣé ànábì ló sọ àgbà bẹ́ẹ̀ torí àwọn ẹlòmíì látara pé kíní yìí kò bá làákàyè mọ̀ tó ní tó máa ń pè ní làákàyè ó máa ń túmọ̀ sí pé nǹkan tí yóò fojú ara èèyàn rí gẹ́gẹ́ báyìí súnà ẹlòmíì tẹ́ bá ń sọ fún nípa tí ó ṣẹlẹ̀ lẹ́yìn tí èèyàn bá kù ní ìgbésí ayé ìtàn tó bá di pé èèyàn sàárè tẹ́ bá ń sọ pé tí ó ṣẹlẹ̀ ní tí ó ṣẹlẹ̀ ní tí wọ́n béèrè ni pé ta ló ti lọ rí tó wá sọ fún yín ìdí ń sọ ni pé òun takò nǹkan yẹn ní jẹ́bẹ̀ irú ẹni a lè pè lẹ́ni tí a sọ pé a ẹni tó nígbàgbọ́ ẹni tó ń ṣe súnà lélẹ́ yìí torí ẹni yẹn kò gba sallallahu alaihi wasallam sọ ni tírú ẹni yẹn bá wá rí àwọn tí wọ́n jẹ́ onílàákàyè tí wọ́n sì gbọ́ ẹ̀sìn yé àwọn wà fáwọn kankan yé ìpín kankan mọ̀ ti ṣẹlẹ̀ ṣáájú náà kí wọ́n náà tó dé ilé ayé yìí ìjẹta bá ń ṣàlàyé fún ọ pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ ṣáájú pé tí ó sì ọba abẹ́kọ̀ọ́ gba yẹn ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba tó dá ayé tó dá alkiyama tó dá ọjọ́ gbìndà alkiyama òun náà ni wọ́n ń ṣàlàyé fún wa pé ní tí ó ṣẹlẹ̀ rí lẹ́yìn ìgbà tí yàn bá ṣe ìsẹ̀mí ayé ìtàn ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi yóò ní gbàgbọ́ sí àwọn hadith anabi sallallahu alaihi wasallam tó wá nípa rírí ọlọ́run ọba tí anabi sallallahu alaihi wasallam ṣàlàyé pé tó bá jẹ́ níjọ́ gbìndà kìyàmà ọlọ́run ọba ọba tó ṣẹ̀dá gbogbo wa bí ó ṣe rọrùn fún wa kárí láyé yàyìn anabi sallallahu alaihi wasallam ó ní a rí ọlọ́run ọba tó bá jẹ́ ní ọjọ́ ààrí ọlọ́wọ́ bá ó ní innakum satarawna rabbakum ẹ̀rí ọlọ́wọ́ bá yí tó bá díjọ́ gbìyànjẹ́ alkiyama la tudamun aw kama yatarawna albabra gẹ́gẹ́ bí ẹṣẹ́ ma ń rí òṣùpá ọjọ́ kẹrìnlá fi sàmà ní sàmà tó ń kálùkọ́ ma pé níbi rírí ọlọ́wọ́ bá yẹn tó bá jẹ́ mùsùlùmí òdodo wọ́n rí ọlọ́run ọba tí kò sínú pé bọ́yá èmi ò rí dáadáa àbí sẹ̀pẹ́ nìkan nìsín àlè máa wo òṣùpá lókè kí wọ́n ní òye kí n rí odi òsìn tó jọ bẹ́ẹ̀ gẹ́bẹ̀ náà ni gbogbo tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni wọ́n rí ọlọ́run ọba tó a sì mú àwọn wa nítọ̀ nínú àwọn nǹkan tẹ́ tó fi máa mà í pé ẹni yìí onísúnà ni gẹ́gẹ́ bí mọ́mù ahmed wọ́n yìí ṣàlàyé wọ́n ni wà aláyò kọ́ sí mú ahadan wàlá yunadhiruhu wàlá yata'allamu aljidala fa innal kalama fil qadari wal ru'ya wal qur'an wa ghayriha min as-sunani makruhun wa manhiyun anhu mọ́mù ahmed wọ́n ni wà aláyò kọ́ sí mú ahadan ẹni tó bá ń jẹ́ onísúnnà ẹni rí kó máa báwọn èèyàn ṣe fàǹfà kò ní máa bá ẹni kankan ṣe fàǹfà wala yunadiruhu bákan náà kò ní máa sọ pé ẹjíkájọ fi ọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ wala yata'allamu al kò ní máa lọ lè kọ́ àwọn ọ̀nà tá a máa fi ń ṣe fàǹfà tá a máa fi ń jiyàn yẹn ni pé lọ́jíkì kò ní kọ́ sùtúrú àwọn ẹ̀kọ́ kan bẹ nínú àwọn ẹ̀kọ́ ní pé wọ́n ní eléyìí ní bíyàn ṣe máa ń ma èèyàn takò tí pé ọ̀rọ̀ tí ó ní nǹkan kan nínú ó sì máa takò lérí rẹ̀ lérí bí lápójú nísìn ara lọ́jíkì ni kíyàn ọmọ sọ fún yẹn pé lágbájá mo mọ̀ pé ń ṣaburú báyìí lágbájá ń ṣaburú báyìí làkásìgbè ń ṣaburú báyìí ń ṣe nǹkan báyìí kan wá ní kí ní ń ṣe kọ́ wá ní kẹ́ àní ń sàbúrú ní sẹ́ wá ní ẹ̀yàn agbọ́ pé ń sàbúrú ó ti mọ̀ pé ń sàbúrú yẹn ó tọ ọdún mélòó nìsìn so ẹni yẹn ẹ ti fira yín lẹ̀ tọdún mélòó nìsìn irú eléyìí lọ́jìkì ni torí pé kíni tí wọ́n bá fi ojú ẹ̀sìn wò ó tí wọ́n bá ti ní pé ẹni tí sì sọ fún ọ ó ní aburú tẹ́lẹ̀ yìí ń ṣe aburú tó dáhùn lójú ni pé ọ dá mi lójú pé ń ṣe aburú yìí mọ́ màá màá so yíwá ń ṣàlàyé rẹ̀ ipe aburú tí lágbàjá ń ṣe nìyí so in tó yẹ kíyàn ó ṣe ni pé kíyàn náà lọ lè wádìí pé ǹjẹ́ abi yẹn wà àbí kò sí lọ́wọ́ so àbí kó jẹ́ kíyàn tẹ̀ wá máa kọ́ pé ó ti tó gbà wọ́n báyìí ìbéèrè pé tó gbà wọ́n báyìí òun ó sí pé n tó ń sọ ni ti fi kíní yẹn kalẹ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n ń sọ nǹkan lójú ti fi kalẹ̀ ìtẹ́ni yẹn sì ń sọ pé ìtẹ́ni yìí ń ṣe

ìwọ wá ń doubt lérí nǹkan yẹn ó wá fẹ́ mú logic wá láti fi wó nǹkan yẹn sùúrù sùúrù yìí hùn mo kàn mú àpèjúwe tí a máa ń pè ní logic wá ni sùúrù eléyìí logic ni àwọn tó bá ń jẹ́ bí àwọn lọ́yà nǹkan so irú nǹkan yẹn wọ́n máa ń kọ ẹ̀kàn máa rí nǹkan tí ò sí máa fà wọ́n kàn máa fà á kí ni tún mi nìsín mo ní nǹkan ṣẹlẹ̀ mo ní èèyàn sí kíní kan ọ ó sojú ó lè prove ẹ̀ fún mi mo ní nǹkan ṣẹlẹ̀ tó gbúrú àwọn nǹkan yìí lọ́jíkì nínú ni sheikh ń sọ pé tó bá ti wá di nípa ọ̀rọ̀ títí yàní ọ̀rọ̀ alkalamu fil qadar tó bá ń sọ̀rọ̀ nípa kádàrà ẹ̀rí kó ti ní ṣe pẹ̀lú imam ahmed alayhi rahmatullah wọ́n ní pé kíyàn ó jìnà sí ìmá ṣe fàǹfà ní dúró àwọn nǹkan yẹn kíyàn ó jìnà sí wa ghairi àmìnà sunan àtàwọn nǹkan mí tó bá ń bẹnu súnnà mọ́mù ahmed ní èyí ma báyàn ṣe fàǹfà lérí ọ̀rọ̀ súnnà so sheikh ni makaruhun wa ìgbà tí imam ahmed àwọn gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ bil itlaq ẹni kí wọ́n gbé kalẹ̀ generally ni ipẹ́ ń tẹ́bá ti rí pé ẹmọ́ báyàn sọ̀rọ̀ nípa kádàrà rárá so ìgbé kẹmọ́ wá fà kí ni ẹ̀rí imam ahmed alayhi rahmatullah wọ́n níjọ́ kan nabi sallallahu alaihi ní anẹ́sọ̀lọ̀ sọ́lọ́m ọ jáde bọ́ta láti inú ilé rẹ̀ àwọn èèyàn kan wá ń bẹ yàtàná ọgọ́rún ní filkọ́dàr wọ́n ń fẹ́ ọ̀rọ̀ ní ń fa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kádàrá ń fa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kádàrá ṣẹ́mà tí ọ̀rọ̀ àkídà ọba yíyàn dáadáa àbí kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ kádàrá fún yàn èèyàn ó nù iná ló fà àwọn kàdàríyà àwọn jàbàríyà kò sí tó sọ wọ́n nù ju kíní lọ ju ọ̀rọ̀ kádàrá iná lọ tí wọ́n lè wòsùn wọ́n ni ẹ̀rí eléyìí wọ́n jọ ṣèyàwó wọ́n jọ kanáà ni eléyìí òun bímọ wọ́n ti bímọ bí ọmọ mẹ́rin so yẹni kí wọ́n pìlá káyà ara ni wọ́n mọ̀ fi wọ́n wà ní àìsìmọ̀ ní ọlọ́run ti dédé báwọn tùrú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àìnílà káì bákanáà ọ̀rọ̀ àìgbọ́ ìsìn yẹn ni tó kẹ́yẹ mọ́ afárún nǹkan báwọn pé ẹni tí ń sàbúrú ní ìsẹ́bọ́lọ́nà lórí ọmọ sí àtibọ́lọ́ ló mọ̀ sí ní àwọn àǹfà bí ìsẹ́bọ́lọ́ ní nǹkan pé gbogbo ẹ̀yìn ọlọ́wọ́ bá ti kọ́ kalẹ̀ ipé kọ́lá igi ewé kẹ́kọ̀ọ́ lè jábọ́ àfikọ́lọ́wọ́ bá kọ́ mà sí wa ma tasqutu min waraqatin wala ratbin wala yabisin illa ya'lamuha ọlọ́wọ́ mà sí tí igi ọba jábọ́ ewé ọba jábọ́ lára igi báyìí ọlọ́wọ́ gbọ́dọ̀ mà sí tí wọ́n sàwọn farú nǹkan báyìí pé ó mì pé ẹni tó bá ń kọ̀pá lásìkò kékeré kóhun náà ni kádàá ló ní ọpa so ẹn tí ó kírun kára náà lóní kó má kí ó sá ń so gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ni bá ti ń sọ anábi sallallahu alaihi wasallam ó wá jáde sí wọn faghadiba wọ́n ni anábi bínú anábi bínú kọ́dà àwọn tí wọ́n gba hadisi wá wọ́n ni bí ẹni kí bóyá ẹ̀yìn jú yẹn kóró roman kóró roman kóró roman yẹn wọ́n máa ń pán gan ma ń pupa ni ó ní bẹni fóun lọ wà ní ẹ̀yìn jú ànábì yẹn pé ẹ̀yìn jú ànábì yẹn wá red ọpọn gan wọ́n wá ní thumma qal ànábì wá sọ fáwọn ènìyàn pé أتريدون أن تضربوا كتاب الله بعده ببعد ṣé ma fi tírà Ọlọ́run àwọn ayà ọlọ́run ẹ ma fi gbára wọn lójú àbí ẹ ma mú kẹ ma fi rẹ̀ sọ̀kan ẹ ma fi kẹ ma fi rẹ̀ sọ̀kan ẹni pé ẹ ma dá ọ̀rọ̀ lọ́wọ́ bá rú ni so anábi bínú sí wọn so náà ni ẹni imamu ahmad alayhi rahmatullah ni wọ́n fi kó yányá yẹni kí wọ́n kọ̀ yányá ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú al-Qur'an bí sí Qur'an ẹ̀dá ọlọ́run ni àbí kìí ṣe ẹ̀dá ọlọ́run àbọ́rọ̀ ọlọ́run ni àbí kìí ṣọ́rọ̀ ọlọ́run tí ẹ̀mọ́ báyàn sọ kà mú stáǹdì tí ẹ tó jẹ́ stáǹdì súnà mọ́ bá ti ẹ̀ sọ sọ̀rọ̀ yìí ni eh, ọ̀rọ̀ yìí wọn ni Imam Ahmad wọn kula kòyàwó yẹn yẹn báwọn ṣe rí ọ̀rọ̀ yìí ni pé kìí ṣe pé bọ́yá láyó kọ́dọ̀ àìlà ìtìláàkì a lè generalize pé má bẹ́ni bọ́dì sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní torí pé kí ni fa inna Allah qad abaha lana al-jidala billati hiya ahsan ọlọ́wọ́n bá gẹ́gẹ́ fúnra rẹ̀ ó sílẹ̀tọ̀ fún wa pé ìyẹn lè báyàn ṣe dialogue ìyẹn lè báyàn ṣe fanfa àmọ́ kó jẹ́ ọ̀nà tó dáa kọjẹ́ pọ́nà tó bá ẹ̀sìn mú Imam Ahmad àwọn generalize ẹni kí má bẹni bọ́jì má discussing kankan nínú àwọn tó bá ti ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ kádàrá ni àbọ́rọ̀ àrí ọlọ́run ni àbọ́rọ̀ al-Qur'an ni má discuss pẹ̀lú anybody kan mú stand ti ẹ pé stand alùsúnnà ní òun náà ni pé àrí ọlọ́run ọba níjọ̀gbìn al-qiyama bákan ka nígbàgbọ́ sí kádàrá ọlọ́run ọba khairihi wa sharrihi bákan ka gbà pé al-Qur'an kalamullah gbogbo ẹni tó bá sọ dákéjì rẹ̀ má bá sùn kankan sheikh ni imam ọ̀yẹni oh, sheikh eh, rabi alayhi rahmat ayẹni abidahullah àwọn aṣàlàyé pé ọ̀rọ̀ yẹn bí kò rí bẹ́kú torí tábáwó ní al-Qur'an ọlọ́wọ́ bá ní wa jadilhum billati hiya ahsan kí ma ẹjọ́ ma ṣe fanfà láàrin ara yín àmọ́ kó jẹ́ pé wọ́n ni tí fanfà tẹ́fẹ́ ṣe yẹn tó bá ṣe pé ẹ bá rí gbogbo àwọn conditions rẹ̀ yẹn nípa mọ́jẹ̀mú rẹ̀ ó wà available kí ni conditions yẹn ni pé ẹ rí pé ẹni yẹn kìí ṣe pé ẹni tí ó fẹ́ sagídí in tí ń pè ní mọ́ náà ní ń sọ jáde lẹ́nu ó ti ń dúó pé ọmọ tó bá fẹ́ bá mi fà á àmúṣítán tí ń bá rí òdodo tó jùtọwọ́ mi lọ nígbà sùkúrú ẹni báyẹn wa kana al-mujadil yuridu al-haqqa tó jẹ pé ẹni tí ó ń bá yín jiyàn yẹn òdodo ní wá ara mọ́jẹ̀mú yẹn ni pé kí àwọn tó ń bá ń jẹ́ pé wọ́n jẹ́ àwọn aláṣẹ tó pé ní tó bá ní ṣe pẹ̀lú ìlú ni káwọn aláṣẹ wà ń bẹ̀ bí á wá sùkúyàn wá a lọ gba police report lápèjúwe gbẹ̀tọ̀rọ̀rọ̀ ilé padà di wàhálà di pé ẹn fọ́rọ̀ náà ni yóò fi mọ̀ pé manhajji al-sunnah wal jama'a kò sí ìlànà tó tó ìlànà yẹn ní dídára kò sí ìlànà tó tó ìlànà ní ní ìfìlàkà ìkalẹ̀ torí pé kí ni súnà yẹn gangan òdòdó tó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba yóò sì máa gáìdì yẹn ni sí gbogbo nǹkan tí yẹn bá ń ṣe ní tó bá ní ṣe pẹ̀lú ìsẹ̀míyàn àti tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìnyàn so náà ni ẹni Imam Ahmed ẹni Sheikh Rabi wọ́n wá ń tó apẹ́ nìyẹn ara mọ́jẹ̀mú tí ó wà fún ìṣefanfa láàrin ara àyàn mo ní pé kí ẹjí kí ìjọba ọmọ sí bí a afẹ́ ká gba police report so ara ẹ̀kọ́ jìdáàlì ni tó wá pé ìlú tí ó bá jẹ́ ìlú kéríje tó pé ẹni tó ń jẹ́ ọba ìlú aláṣẹ ìlú gangan kí ojú kọ́ máa kí nǹkan báyàbáyà abẹ́fà báyà bí kó jẹ́ pé ọ̀dọ̀ aláṣẹ gan ọ̀rìn ó so mọ́jẹ̀mú ti wà nù so irú eléyìí tó pẹ́ ní tẹ́sí mubahatihi kìí sí kí bọ́yá fẹ́ máa agidi wal mukabara

tó bá ti mọ̀ pé o ní fa wàhálà kò ní sí jẹ́gbọ̀n kò ní sí já mọ́rẹ́dì fún ọ mọ́ bọ̀ wá kájọ sọ tàbà sọ so sákọ̀ẹ́rì rẹ̀ lọ ẹ̀rí tó fi sún fi rinlẹ̀ nínú ìsìláàmù yìí kó wá tí è se pósí mọ̀ wá sí àtàmà àtàmà fún mi nínú al-Qur'an nínú hadith anabi sallallahu Allah wasallam àbí nínú àgbọ́yé àwọn sahaba ikú wọ́n sì ń tẹ́ ń ṣe yìí tó bá ti rí mú wá wọ́n bí àwọn ní ìmá so irú yíhun náà ni Sheikh Rabi wa ń sọ pé irú ẹni yẹn kí wọ́n bá sọ̀rọ̀ torí èyàn gbọ́dọ̀ ní pé hmm, yanya àníṣe amma idha kana yamilu ila al-ghadab was-sara' wọ́n tó apẹ́ nìyẹn yóò padà wá so Sheikh ni ẹni Sheikh Imam Ahmad wọ́n ní irú ẹni yẹn ẹni tí máa ń ṣe ìyẹn ni pé ibi táwà tú ìtumọ̀ ọ̀rọ̀ yẹn sí múná ni pé ẹni tí a bá rí pé ó ń sọ̀rọ̀ nípa kádàrá ní títí gremankai ní títí àtakò ipé àwọn táwọn onísúnà wíhun ìní gbọ́ ìsìn nígbà so àbí nípa pé ààrùn ọlọ́run ọba níjọ́ gbọ́dọ̀ kìyàmà àní rí kún mọ́ takò pé àlè rí ọlọ́run bí ẹnìkan kan tí ó Qur'an nípa ọ̀rọ̀ Qur'an tí ń sọ̀sọ̀ kúsọ wọ́n ni wà gáìrì ya mi na sunan àtàwọn nǹkan mi nínú súnnà tí ó pé sọ kúsọ ní sọ wọ́n ni kíyàn máa bárú ẹni yẹn sọ̀rọ̀ tí yẹn máa palágídí èyàn ni makruhun wa manhiyun anhu akọ irú ẹ̀nà ni ẹni tó ṣe pé ẹnìkan ìjọba kọmọ sọ̀rọ̀ aburú àwọn olórí ní ọ̀sà mọ̀sọ̀ aburú àwọn ìjọba ní ọ̀sà mọ̀sọ̀ so mọ́ ma ń wòkọ ẹni yìí sẹ́ni ah, yìí kò wá mọ̀ àbíbò ní àní so má ọ̀dà ní tí ma ṣe ni pé mọ́ wá ń tẹ́kìtì àwọn kankan ní whatsapp so tí bá rí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé alùsùnà wọn kì í tako ìjọba wọn kì í tako eléré tó bá so torí pé àwọn aburú tí ń bẹ ń bẹ so ìtàlùsùn lè fi tako lórí òun náà ni pé tí ẹbálẹ̀ ń tako lórí nínú ìlú pé kò ṣe dáadáa kò ṣe kíní kan àkọ́kọ́ náà sísọ tẹ́ ń sọ yẹn kò ní kó change kọ́dọ̀ lè ní change ìlú ọmọ wa dàrú ó lè wá dàrú débi pé apagùn ní kàmá náà ni súnà ẹgbẹ̀rún súnà Ànábì sallallahu alaihi wasallam ló fi ní pé kíyàn ọlọ́lẹ̀ bá olórí níwọ̀ kan òun kan kò ìṣẹ́wà sí fún tó bá gbọ́ tọ̀ tí ó bá sì gbọ́ wọ́n ti ṣe ń tọ́ ẹ kí wọ́n ṣe ń tiẹ̀ fílẹ̀ kọmọ bá ti ahlu sunnah wal jamaa níbi ìbá olórí ṣe ẹniyẹn mo wọ́n fọ́dọ̀ àwọn orú nǹkan báyẹn sí mo fọ́dọ̀ àwọn orú báyẹn sí gbà tó kàn yá ní tí blood contact mi so kí ní sọ ìfẹ́ gbọ́ ìfúdòdó nù irú ẹniyàn ò nídìí kí tó ma ní ìwà kí má pé jí kájọ jùkú kájọ sọ kúrà kọ́ ma sọ kú sọ jù bẹ́ẹ̀ lọ ní ọgá ma ṣe fún ẹni pé èyàn ma ṣàlàyé ìtẹniyàn náà ṣe pé kò bá mú tí ń ṣe yóò bá mú tí ń ṣe yóò bá mú náà lọ́kàn kò fún yàn so torí pé kí ni ó ti hàn sí pé irú ẹniyàn kò ní òdòdó gbánu so wọ́n ní irú nǹkan báyìí mẹ́ni hiyuna ẹnìkù akọ kọ̀ bá mú rárá wọ́n ní min ahli suna wọ́n ní irú ẹniyẹn kò lè jẹ́ suna láíláí ẹn tẹ́ bá rí pé ń tí anábì ní ká máa ṣe tánábì ní ká jìnà sí mú so ní tí anábì ní kó rinlẹ̀ ní tí alukóran ló wọ́n tako ó ṣéèkì ní wà ní asọ́bà bí kẹlẹ́mì ìsúnà wọ́n ní kọ́rọ̀ wá ti pé nìyẹn ń bá ma ń sọ̀rọ̀ tó pé sì máa pé ah ọ̀rọ̀ náà ní sọ yìí ọ̀rọ̀ súnà ma ń jáde lẹ́nu rẹ̀ àmì wá rí pé nǹkan tí ànábì ní ká jìnà sí bóyá ẹ̀rí pé mo wá ń sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú kọ́dàrà pé mo ń sọ̀rọ̀ nípa pé a lè rí ọlọ́run ẹni

ọlọ́wọ́ bá ti ó ti kọ́kàlẹ̀ ó ní ìyàn ní choice kàkàlérí àwọn kàbá yìí a má ipé kí ọmọ iṣẹ́ ọmọ náà ni àbíkọmọ iṣẹ́ àlìjánà ní kọmọ tẹ̀lá ṣe ọlọ́run àbíkọmọ yapa ṣe ọlọ́run ọba oúnkàlùkù ni ó choose òun ni ó ṣe iṣẹ́ fúnra rẹ̀ ẹni tí ó wọ̀ náà òun ni ó ṣiṣẹ́ tó fi wọ̀ náà ẹni tí ó wọ àlìjánà òun ni ó ṣe iṣẹ́ tó fi wọ àlìjánà fún rẹ̀ sórú yẹn ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé ah, ọlọ́run bá ṣe kọ̀ yìí ni ah eléyìí ọmọ èèyàn lè yóò sí àbẹ́ ìwà rẹ̀ nìkan nìsìn olóhun òkírun ẹwà ni ẹ̀ bọ́lọ̀ sí kádàrà ti ẹ̀ ní bóòlù sí mọ̀kọ́lọ̀ lọ kádàrà ti ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wá sí mọ́sálásí sí mọ́sálásí lè jáde padà pé wá jáde sọ fẹ́ sàlùwàlá ó gbé agé àlùwàlá àgíjábọ́lọ̀ rẹ̀

àwọn ọ̀rọ̀ rẹ̀ míì wá mọ́ wá ń jọ ọ̀rọ̀ súnnà wà yín asaba bi kalami súnnà kò sí laysa min la yakuna sahibu min ahli súnnà ẹniyàn àlè sọpálù súnnà ni torí pé kí ni àwọn nǹkan tó yẹ kó dì mú tí ò yẹ kọ́lá tó wáyé kó bá dún dùn pé ìmà ní ma bá ìyẹ̀ jìyàn náà ni irú ẹni tí mo sọ ní sí mo ní kọ́gbà ohun tí mo ní pé mo tẹ́kìsì kìí sí nígbà ìmọ̀ye tó padà wá blọ́ọ̀kì rẹ̀ ohun tí wá ní kọ́wà máa sọ pé ẹni tó bá ti fẹ́ bá wá sí fàǹfà lérí ọ̀rọ̀ yìí kó jáde bí táwa dúó sí làwa dúó yìí ní táwa dúó sí so irú ẹni

àbí kó fi kalẹ̀ kó mọ́ jìyàn má kò sẹ́lẹ̀m kó juwọ́ ju ṣẹlẹ̀ wọ́n yóò mínú bí àtà kó wá nígbàgbọ́ sí àwọn àtàrí nípa àwọn hadith tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so ní pé ìmọ̀ jìyàn nípa kádàrá ma jiyàn nípa kádàrá tọ́lọ́wọ́ bá kọkalẹ̀ so in ti ma ń yóyàn kò nínú ahàlùsúnnà ni tí wọ́n bá ní lágbájá kí ni nǹkan tí ma ń jí tẹ́lẹ̀ ní pé lágbájá kò kí ń ṣe áàlù súnnà oníkẹ́ oníkẹ́ nìyẹn ó ní problem nípa ọ̀rọ̀ kọ́dàrà ya irú ẹniyẹn ó ma ń sọ pé wọn gba àwọn kádàrà kan gbọ́ yàbẹ́ sì ma ní náà ni kádàrà àbẹ́ ma ní pé kádàrà ń bẹ lérí gbogbo nǹkan bí èmi ọ̀gbà wọn kẹ́kẹ́ pé

àmá kìí sọ̀rọ̀ ọlọ́run ọba lafzan harfan wa ma'ana ipé harafi rẹ̀ àti ìtumọ̀ rẹ̀ kìí sọ̀rọ̀ ọlọ́run kọ́dá ní kí ọ̀sọ́ọ̀tàn yẹni pé ní sísọ jáde náà pé kìí sọ̀rọ̀ ọlọ́run kí ní ànẹ́bì sallallahu alaihi wasallam ń gbà ipò ní ń fún wa bó ṣe fẹ́

ọlọ́run ọba rẹ̀ ṣoṣo ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tí ìnira mú nípa ṣàṣí tọ́lọ́run wá fún ní al-mu'awwizatayn ní pé kúlọ́run tó rọ́bì falak àti kúlọ́run tó rọ́bì nas ẹ̀rì kí gbàtà nẹ́sọ̀rọ̀ sálàmù ọkà náà kọ̀ sọ pé àìríwúzù bi rabbil falak kúl náà lànà fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe alkùránù ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ lọ́wọ́ ni àmọ́ gbólóhùn rẹ̀ gbólóhùn ta nábì ni harafi rẹ̀ harafi títí ya nábì ni àìrọ̀ turu ẹni yẹ ó ti yapa ìlànà alìsúnnàtí wal jama'a a sì lè ká ẹniyẹ kún alìsúnnàtí wal jama'a wà ti ń ṣe dédé nú hatta yada aljidal wa yusallim wa yu'min bil A abike ni ko pa iyan ti ima je kadara niyan ko pa ti ima riri Ọlọ́hun ọba ni riri Ọlọ́hun jogun ko eri pẹ̀lú mi ni bawo iju ani riri ni jogun al qiyamah tu fi ni se pẹ̀lú pe ki nga riri so kí ni àkọ́kọ́ iṣu tó wà ń bẹ̀ ni pé Allahu subhanahu wa ta'ala ó jẹ́ kó yíwá náà al-Qur'an ipe tó bá jẹ́ ògùn al-qiyama wujuhun yawma'idhin nadira ila rabbiha nadira olúwan tó bá jẹ́ ògùn al-qiyama àwọn ojú kan bẹ àwọn ojú yẹn wọ́n tutù ó túnmọ̀ sí pé ó ń lẹ́nu al wípé àṣé èyí ó rí ọlọ́run ọba ní ọjọ́ gbìnà kìyàmà mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí gidi kò wá ní takò ọ̀rọ̀ yìí torí pé ti rìnlẹ̀ nínú al sùtẹ́nìkan bá ní tó bá ń takò pé ohun àkínní bá lè rí láyé àti alkiyama so ẹwà yóò ní ọlọ́run bá ní pé ojú kan ò lè rọ́lọ́run ọlọ́run ní orí gbogbo ojú so irú ayá tí òun wá ń sọ pé tó wájú òun alkiyama wọ́n rí yìí yóò payé òtì àmá alùsúnna àwọn olùlọ méjèèjì kíláàtù díríkò absor ojú kan ò lè rọ́lọ́run ìyẹn nílé ayé ila rabbiha nadhira yíò ń túmọ̀ sí pé tó bá di ní ọjọ́ ògbìn alkiyama ọlọ́run ọba sí àdíìsì àti àwọn ayà Kùránì ní àmúpapọ̀ tí wọ́n sì nípa kankan sí àmì tó bá fẹ́ ṣe bídá yọ́rọ̀ amú ẹgbẹ́ kan inú àdíìsì Ànábì sallallahu alaihi wasallam àbí inú ayà so wọ́n ni pé tó bá jẹ́ alùsùnà kò ní máa ṣe irú eléyìí ولا يضعف أن يقول ليس بمخلوق قال فإن كلام الله ليس ببائن منه وليس منه شيء مخلوق وإياك ومناظرة من أحدث فيه ومن قال باللفظ وغيره وقد وقف فيه فقال لا أدري مخلوق أو ليس بمخلوق فإنما هو كلام الله وهذا صاحب بدعة مثل من قال هو مخلوق وإنما هو كلام الله ليس المخلوق إمام أحمد عليه رحمة الله نبتي أبي صنقى يتبسي أيها kò sì sí ẹni tó bá bẹ́ sọ nípa ìgbà ìtàgbésí ayé imamu ahmed tí ó bá ti mẹ́nu kan mishnatul Qur'an wàhálà tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Qur'an tẹniyàn bá ti mẹ́nu kan ìtàn imamu ahmed kò tí ì pé wàhálà ní agbára tí ọba imamu ahmed lérí ọ̀rọ̀ kí al-Qur'an ṣe ẹ̀dá ọlọ́wọ́ bá ní àbí ṣe ẹ̀dá ọlọ́wọ́ bá àwọn tó ní ẹ̀dá ọlọ́wọ́ bá ní al-Qur'an yẹn ni pé bọ́lọ̀ ń ṣe dáwà yìí náà lọ́dá al-Qur'an so tó sì ń gbé káàkiri tó ìsọ́ di nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà kọ́dà wọ́n rí gbé dé ọ̀dọ̀ àwọn tó ń jẹ́ aláṣẹ tó wà lọ́lé fi rinlẹ̀ lọ́dọ̀ aláṣẹ pé tẹ́ bá ti rẹ́lómi ti ń sọ orú nǹkan tá sọ tó yàtọ̀ sí tá sọ yìí kẹyà mọ̀ pé nìyẹn adẹ̀sìn ọlọ́wọ̀n bá rú ni so làwọn tẹ́ ń jẹ́ ìjọba nígbà wọn náà wọn náà dìde ti gbogbo ẹ̀ táwọn ilé gbọ́n tó bí lọ sọ nǹkan míì yàtọ̀ sí tí àwọn ẹni wọ̀nyí ń sọ tó ṣe pé imamu ahmed nǹkan mílò ń sọ tó yàtọ̀ sí wọn so wọ́n wá gbé imamu ahmed ìyàtọ̀ ní agbára ẹnu fi jẹ imamu ahmed kó ti mẹ́nu kanyẹ níbi ìbẹ̀rẹ̀ tíra yìí so imamu ahmed ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run ni wa laysa bí makhluqin wọ́n ní kìí ṣe ẹ̀dá ọlọ́run ọba o alkùrán ẹ̀dá ọlọ́run ẹ̀yẹ ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni kìí ṣe ń tọ́lọ́run ọba dá ẹ̀yẹ ni pé tó bá jẹ́ onísúnná ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ kókó nínú ẹ̀mí rẹ̀ torí pé kí ni nínú tábà ń sọ pé fìtínà ṣẹlẹ̀ ní àsìkò Imam Ahmad nínú àwọn tí wọ́n dá fìtínà kalẹ̀ àwọn ni àwọn Jahmiya àtàwọn Mu'tazila àwọn jahmiya wọ́n takò pé in ti ń jẹ́ ìròyìn ọlọ́run ọba kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ pọ́lọ́run ọba ò ní ìròyìn ṣe fọ́pá àwọn tó bá ń jẹ́ àwọn oníbẹ̀dẹ̀ àwọn ọmọ nígbàgbọ́ ipe àwọn nílàkàì ipe ọ̀rọ̀ àwọn àwọn òde níwájú àwọn òde ní ẹ̀yìn àwọn ò fẹ́ kó tú àmọ́ kò sí bó ṣe lè wù kó rí ìbàjẹ́ kò sí pọ́nléwé bó ṣe lè wù kán pọ́nléwé tó yóò padà ràn jáde náà ni kí wọ́n mú ìgbẹ́ ẹni pé ìgbẹ́ ẹ̀hùn kí wọ́n lọ lè pàílẹ̀ ẹ̀ kí wọ́n gbé sínú agolo kí wọ́n sì kílé kan bó pẹ́ bóyá yóò padà rùn ní òórùn burúkú náà ni yóò padà rùn jáde náà ni àwọn Yorùbá máa ń sọ pé ẹni tí òkú kú tó wà lọ lè mú símẹ́ǹtì wọ́n ni ọ̀rọ̀ rẹ̀ tó bá fẹ́ àwọn lárúbá náà máa ń sọ wọ́n ni ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó rọ sàárè tí yẹn kùn ní ọ̀dà sàárè tí yẹn kùn ní ọ̀dà tí wọ́n sọ pé ní tí mẹ́nu rẹ̀ dáa ni ọ̀dálẹ́kùn sàárè lóòtọ́ yìí ṣe tí wá ń bẹ́nu rẹ̀ tí kẹwàá sókú mọ́ ni òkú náà ni yọ máa jẹ́ so náà ní pé tí kò bá ti ní ẹ̀lú látọ̀dọ̀ ọlọ́run ọba látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bó ṣe lè kéèyàn pọ́nrọ́ ni àwọn jahmiya wọ́n ní àgbà ipe quran wọ́n wá gbà pé lè Qur'an ọ̀pọ̀ra Qur'an wa ń kọ́ wọ́n mọ̀ sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni so láti bẹ̀ yóò ní pẹ̀ ẹ́ ìgbà tí kúrò nípa jọ́rọ̀ ọlọ́run kí láwà pé ẹni tó lọ́rọ̀ ẹni tó lọ́rọ̀ wọ́n máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó mi pé ìròyìn ọ̀rọ̀ á fi ìròyìn rẹ̀ ní wọ́n yẹn ẹ̀ẹ́ tó bá rí báhùn àwọn àgbà pé ọ̀rọ̀ so imam ahmed náà tó wá dìde tó takò ọ̀rọ̀ yìí ní àsìkò ọba tán pè ní al-mahmun fitina yẹn ṣẹlẹ̀ bákaná al-mu'tazim fitina yẹn ṣẹlẹ̀ lára àwọn ọba tí wọ́n gẹ́nà al-wafiq ẹni pé ọba mẹ́ta náà ni wọ́n bá imam ahmed lórí fitina yẹn tí kọ́ wàhálà pẹ̀lú rẹ̀ náà ni sọmọ imam ahmed ó dédé so lérí ìdúró dédé rẹ̀ yẹn ẹ̀rí pé tí bá ṣe kó yá ń ká nínú àkídà èyàn fẹ́ mọ́kú yá wà lákàkàn tẹ̀ tí lọ lórí ọ̀rọ̀ láàrin mùsùlùmí lórí ọ̀rọ̀ alkọ̀rán rí torí pé kíni kíní yẹn ó ti di nǹkan tó ṣe pé ó ti padà dìgbàgbé ni wọ́n fi náà tí ó yẹ kí wọ́n ni wọ́n fi ń ṣe ìgbàgbọ́ tí ó yẹ ni wọ́n ní pẹ̀lú kọ̀rán ga kan láwọn jàmíyà ní pẹ̀lú alkùránù yìí ìgbàgbọ́ kan bẹ́ẹ̀ ni tó pé kùránù táwọn ka kùránù kún ní ìwé ogun ìwé náà ń kàlẹ̀ so ẹka bí wọ́n ipé irú ìgbàgbọ́ yẹn náà múlẹ̀ ti mú wá ẹwà rílé ìwà mú kùránù wà lè gẹ́tù àlékà mú gbogbo àwọn mùbínú tí wà lójú sí ló ilé àbí àwọn sọ̀hábà nẹ́bí sọ̀sọ́làm ní wọ́n lo alkùránù bẹ́ẹ̀ sọ̀hábà wà hàn kùránì yóò mọ̀ wá mú sánàbì ló gbé wá bẹ́ẹ̀ ọ̀hàn sínú wàhálà ọ̀hàn tán ó tún bomi sí ó tún fọ̀ tó tún ẹlọ́lẹ̀ wíwẹ̀ bí ìrànà ẹwẹ́ kìíní kan gàrí tíra sánàbì náà ló gbélé ìwá bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ àwọn àdìsọ́kàn yẹn irú ẹni ẹ̀ fìmọ̀ pé irú àwọn àdìsọ́kàn tó lágbára bẹ́ẹ̀ náà ibi táwọn wà náà ní pé ibi tí ọlọ́wọ́ bá fi tó fi alkùrán sí ibi tí anẹ́sọ̀ sọ́làmù fi alkùrán táwọn sọ́ábà tí wọ́n gbóyé nípa alkùrán náà làwọn odò ọ̀rọ̀ ẹwà di wàhálà náà ni ṣékọ̀wá ní pé wàlá yọ́dọ̀íf ayyakul wọ́n ni tó bá jáàdì súnnà kò ní kúrẹ̀wẹ̀sì kò ní nílára débi pé kò lè sọ pé lẹ́yìn sàbí màkàlù kí ní pé alkùrán kìí sẹ̀dẹ̀ ọlọ́run bó ṣe léwu kí fìtínà yẹn ó tó ẹntẹ́ bá rí kó bá jó ń súnnà kò ní nílá kó sọ pé kìí sẹ̀dẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni báyẹ̀ sí lọ al-Qur'an kò gbọ́dọ̀ níyàn lá débi kí o lè sọ pé Qur'an yìí ọlọ́run ò fi ránṣẹ́ kò ní kẹ́ lókò kẹ́tẹ́ ń lò fún yìí Qur'an wọn wá sọ kọ́kọ́rọ́ mọ́ wọn wá dín ní okùn wọn wá fi Qur'an wọn wá fi wúṣẹ́ mọ̀fíwòsẹ̀ kọ́lẹ̀ lórí ọmọ tààrà ẹnu rédíò gan yóò ní kùránì ní ìfi wo fún o oye fi kùránì wo iṣẹ́ kọ́wání pé kún fíwọ́ sí o ní ìfi kùránì sí istikhara fún ọ oye fi kùránì sí istikhara anábi ti ṣàlàyé tàbí sí istikhara fúnra wa ẹlòmí kẹmọtàrin aburú bẹ́m̀bí tàrin ẹ̀ndẹ̀ òfà ẹlòmí tó bá dọ́lọ rẹ̀ yóò gbé kùránì jáde yóò wà ní kò síbi kan bẹ́ẹ̀ tó bá ti sí wọ́n ti mọ̀ nǹkan táwọn wá wọ́n lè ní tí Allahu bá wà níbi mẹ́fà lápọ̀tún tálàbá wà níbi márùn lápọ̀tún lápòsì a jẹ́ pé tó fẹ́ ṣe òun dáànù tó ẹwù aburú àbíkọ́ ipa ara fi kìrìnà mọ́ wá kí bí tàbá ti gbogbo ìtàbá ti result kì tó bá ti pọ̀ jù àbí tàbá wo dọ́ọ̀dì ní ẹ̀nà tó bá ti pọ̀ jù àbíkọ́ ní tẹ́mì rẹ̀ bá ti mú ara fi kẹtẹ́mì rẹ̀ bá ti

wípé ọ̀rọ̀ ọlọ́run kìí sí nǹkan tó ta kété ọba ọ̀rọ̀ ọlọ́run kò jìnà sí ọ̀rọ̀ ọlọ́run tó bá ní pé èèyàn sọ̀rọ̀ ẹ́rí pé ọ̀rọ̀ kìí sí nǹkan tó jìyàn síyàn ọ̀dọ̀ yẹn náà ni ọ̀rọ̀ yẹn ó ti máa jáde ọ̀rọ̀ ọlọ́run kìí tó ìròyìn ọlọ́run ni tó ikọ́ ọlọ́run ni ma ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ nígbà tó bá wù lásìkò tó bá wù táàsì gbọ́dọ̀ fi wé títí ẹ̀dá kankan pé báyìí ni ọ̀rọ̀ ṣe máa rí sí bá náà ti máa ń sọ pẹ̀lú àwọn yìí so Imam Ahmed wa ni wa iyak ومناظرة من أحد من أحدث فيه wọ́n ní kó ṣọ́ra fún àwọn tó ṣe pé wọ́n máa ń fi kùránì wọ́n dá ìdákúdá kalẹ̀ nípa alkùrán kó wọ́n bá wọn sí pé ẹjọ́ fẹ́ sí fàǹfà wọ́n ní kó ṣọ́ra ẹ̀rí pé ọ̀rọ̀ tó wọ́n sọ láwọ́kọ́ náà ni tí kí wọ́n bá rú àwọn ènìyàn ṣe fàǹfà so irú ẹ̀nà tó wá ni imamu yani imam ẹni sheikh Rabi' wọ́n ṣàlàyé pé àfi tó bá jẹ́ pé ẹni ìyẹn ó ṣetán láti gba òdodo orúkú lulù ń gbé lọ́wọ́ bí kíyàn ó máa lo alkùnránì kọmọ bí sí nánkàlé ẹgẹ́ bó ṣe gbajúmọ̀ láwùjọ wà yìí wọ́n máa pé à nánkàlé àwọn àgbàlagbà à ẹni tó bá lélé yóò dá àfi ká pàdé ara wa o irú ẹniyẹn ìyẹn gbọ́dọ̀ jáde sí láti lọ lè ṣe kíni láti ṣàlàyé fún un torí lóhun nídi àlàyé so àmì tó pé ẹ ti ṣàlàyé fún ó dún lórí pé hùn ẹ sì ṣe débi pé kò sí pé nǹkan rú lójú níbẹ̀ máa tó náà kan òkè ah, ẹ̀yìn tẹba ní pé ọlọ́run ipe kìdàkù bá ń túnmọ̀ wàjá alnamin bayni aidihim saddan omin khalfihim saddan fa'agọ̀ṣẹ́ináhun fahun um, la yubsirun mo ní ọlọ́wọ́ bá ní àfi dídí dí wọn ní wájú àtúnfìnkà dí ní ẹ̀yìn so a wá da ìdídíbò wọn lójú yányán òun ní àwọn kan fẹ́ dáyàn lọ́nà àbí nǹkan fẹ́ ṣẹlẹ̀ ní aburú àbí nǹkan kàbí àwọn kan pàdé èèyàn tó fẹ́ saburú fún yàn kí wọ́n máa káyà yìí ìpẹ́ ọlọ́run ó ti ogun olójú onírìyàn máa so mo ní nánkàlínù nánkàlí ìfikùránì ṣe wa pé tí nǹkan bá ti ń ṣẹlẹ̀

àbí ká mọ́ sọ pé allahumma ikfini sharrahum allahumma ikfini sharrahum allahumma ikfini sharrahum pé ọlọ́run ṣọ́ mi níbi aburú wọn allahumma ikfinihim sharrahum ọlọ́run ṣọ́ mi níbi aburú wọn kí wọ́n máa wí nǹkan yẹn nítànẹ́sọ̀ sálàm ní ká máa wí lélẹ́yìí tí wọ́n bá wí tálákọ̀ọ́ kí wọ́n máa wí tẹ́lẹ̀ kejì yìí muna mimi ni waje Allah bin aidin sadda min alfin sadda so anabi sallallahu alaihi wasallam kọlọ sọ lóyìn fún wa kí wọ́n ṣàlàyé bẹ̀ fún lónìí bí tí mo fẹ́ lọ gan mi bí ẹni yẹn kúrò pé à ọjà ní nàbí bẹ́rẹ̀ ìdí ìsàdá kọ́dà àwọn bàbá wa máa ń ṣe wọ́n bá pàdé olè báyìí sábà ti sá gbogbo wọn ni a ṣe léyìí bẹ́ẹ̀ o ni a ṣe òun lélẹ́yìí ọ wá ní ọ̀dà níta bàbá yín ṣe òun èrì rẹ̀ àbáyé náà àdìsàn anabi sallallahu alaihi wasallam kò rí mú wá yá èrè lóòtọ́ wọ́n wá gbé tí ẹ pé tọ̀ ń rè ká nítànàbí ní tí a bá rí nǹkan kan tó ipa fẹ́ pàdé láburú àbẹ́nìkan tó ipẹ́ rúmbà kọmọ́ṣà burú fún wa ń tákà ní ìwọ́ gbé hàn òun rí so ọ wá rí tán wá ní tòun ti bẹ́ẹ̀ náà à nígbà náà ha túrú ẹniyẹn irú ẹniyẹn wọn náà ń sọ pé kí ọmọ ma bá rú àwọn báwọn ṣe fàǹfàmá so ó mì pé alágídí èèyàn kì í sí gba òdodo tápẹ́ tó bá fẹ́ gbòdodo ni bí tí a ti sun déhun tó ẹkù sílẹ̀ ni pé ah ọlọ́nkọ́ sàmì wa aláàrù pé ń tọ́ da nìkan tí a ń ṣe ni tí tó nìkan ṣe nìyẹn so tọ́lọ́wọ́ bá kí ó ṣàmì fún wa kó ṣe àlékún àgbóyẹ̀sìn fún wa jù báyìí lọ so bí ní láì tààlà tí ó bá tún di ní àbíkẹ́ ń parí ibi kẹta eh, yìí ṣe kọwa ni wà mọ̀ nǹkan lẹ́bi lọ́wọ́ ẹn tó bá ń sọ̀rọ̀ míì ipé al-Qur'an ipé gbólóhùn rẹ̀ gbólóhùn rẹ̀ kìí sí tọ́lọ́run gbólóhùn al-Qur'an kìí sí tọ́lọ́run àbí harafi rẹ̀ kìí sí tọ́lọ́run irú ẹniyàn náà kìí sí ahlu sunnah bákanáà wà man waqqafa fihi ah, ni ìsìlẹ̀ sọpọ́rọ̀ ọlọ́wọ́ bá kọ́ wà qala la adìrí wọ́n sọ pé ìmà wíké makhalukun sẹ́dà ọlọ́run ni awolé sàbí makhalukin àbíké sẹ́dà ọlọ́run fa innama huwa kalamullah wọ́n nírú ẹni yẹn àwọn ní ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ẹni yẹn oníbídíà ni ẹn tó bá sọ pé ìdí sọ ń gbé èmì dúó in between ìdí sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ni ìdí sọ pé sọ́rọ̀ Ọlọ́run bírú ọ̀rọ̀ irú àwùjọ ti wà yíyàn nìsìn kẹwàá ni ah mi ò lè tako àwọn àfáà tí wọ́n nínú ń kà léhun dé èmi ò àkójú ẹ̀wọ̀n nípa Al-Qur'an kíyàn máa sọ bẹ́ẹ̀ ipẹ́ ọ̀rọ̀ àwọn kà náà fi Qur'an ṣe náà ń kà wọ́n láwọn fọ àwọn hàn kùránì mú kí wọ́n ní àmì ah, òdí sọ pé kíyàn hàn mú mìsì sọ pé kíyàn mọ́ hàn mú àmìmì wà láàrin wàtúnwọ́sì fàhádá sọ ihò bídà àìtín orí bídà lẹ́ni wọn torí pé mi ọmọ bóyá ọ̀rọ̀ ọlọ́run alkùrán àbóyẹ́dà ọlọ́run ní ìdè sọ kankan pé ọ̀rọ̀ rẹ̀ náà bí ẹgẹ́ bí ẹni tó sọ pé ẹ̀dá ọlọ́run lànà kùránù ni ìyẹn ni pé ọ̀rọ̀ àwọn tó fara mọ́ ọ̀rọ̀ àwọn olú àwọn òkúrọ̀run lọ fara mọ́ irú ẹ̀nà ni kéwọn aláwùjọ gẹ́gẹ́ bí àpòjú ìsìnkú mú wa ipé àní wọ́n fi kùránù wọ́n á sà wọ́n á lè jù sínú sálángá wọ́n hàn kùránù sínú àbíkánì ẹ̀rọ lè rí mọ́ eré àrò inú àrò ìsìnkú dáná àbí ẹ̀sọ́ kọ́lé kẹ́nìkan wọ́n á tàkókò nǹkan yọ̀dá kó dá ìsìlẹ̀ sọ pé kò dá ìní wà láàrin irú ẹni ìyẹn tí ń sọ pé tí ń sọ náà ni pé ọ̀dà díkẹ̀ mọ̀ Kùránì sí eré dèrè bá tí ń sọ so wa innama huwa kalamullah torí kọ́rọ̀ ọlọ́run ní al-Qur'an laysa bi makhluqin kò kìí ṣẹ̀dá ọlọ́run ọba in tó bá jù dúró ibẹ̀lẹ̀ yẹn máa ń dúró sí mẹ́rin yẹn sì máa ń gbà ẹni pé kíyàn orí òdodo kí ọmọ wá ní ẹ̀yìn tẹ́ ń sọ ẹni ẹlòmínì sí bọ́rọ̀ súnmọ̀ ṣe hàn sí yóò àmọ́ ní ṣẹ̀rẹ́ yìí ní súnnà ilé sọ pé ẹ̀ ṣédá àwọn bàbá wa náà àti sọ páwọn náà ṣédá irú ẹniyàn kẹmọ̀ pé kí ni ara àwọn bàbá ni ara àwọn bàbá náà ni ẹ̀ka kún pé oníbídíà ni ọ tí wọ́n lọ faramọ́ kọ́dà bó bá sọ jáde bí tí wọ́n lọ faramọ́ pé ẹ̀yìn tẹ́ ń bá sọ sókè ẹ̀yìn àlè sọ pé bóyá ẹ̀ ṣédá àmáhàn tí wọ́n tó ń fàtún náà lọlẹ̀ yìí náà àlè rí àwọn náà bú ẹka kọ́ ara wọn pé àwọn ní ara wọn ní ọ́ ara wọn ní ọ́ so tó rí pé kí ni n tó kílẹ̀ ní pé súnà nẹ́bí sọ́lọ́ sọ́lọ́m náà lélẹ́ yìí n tó bá lè mú ọ sọpọ́tì pé súnà nẹ́bí sọ́kọ́lá tó bá ti ṣe kí sọ pé ah ilé ìlú òdòdó àbí mi ò kàn tí ṣe ni so a jẹ́ pé èèyàn oyọ okó lára àwọn ẹni wọn ẹni wọ́n bàjà àwọn ẹni tí so òun ni pé súnà nẹ́bí sọ́lọ́ sọ́lọ́m tó pàtàkì ni kìkíyàn gbọ́yé pàtàkì jùlọ tó ní ṣe pẹ̀lú àkídà tẹbá gbogbo àwọn àwùjọ wa tí ń dàrú dàrúdàpọ̀ oríṣiríṣi oríṣiríṣi lẹ́nà gbọ́ ẹ̀rí pé tẹbá gbọ́ ní òsì ní nǹkan bí jẹta àbíjẹrin ọ̀rìnrìn odidi èèyàn nílùú lọrin nílùú lọrin ìlú mà tó súnmọ́ pé lẹ́yìn Mákà kọ́lá tí ìbá ṣe kàábà nìkan náà ni mọ́kà fi jù lọ́rin fi jù mọ́kà lọ a ni mọ́kà fi jù lọ́rin lọ so ẹ̀tànjẹ́ tí àwọn ará lọ́rin ma ń tara wọn ẹ̀tànjẹ́ ta ma tara wa jẹnu so ìlú náà tí wọ́n ń gbé odidi èèyàn ọ̀rẹ́ kan kú wọ́n sì jọ sín tán yóò sì lọ lè jí lọ́bẹ̀ yóò sì gbé lóru tí a pọ́rọ̀ yẹn alùsùnà ti ma ń sọ ipi àní ẹnìkan ya wòlí pẹ̀lú sàárè jìn irọ́ ni pé àbákan sàárè wọn wá jìn àbí ah, àwọn bàbá máa ń sàárè ẹni ọlọ́run ni ìsíní wá hàn sí wọn báyìí dí ah, àti wọ́n ń jẹ́ àwọn bàbá yìí pé ni àti wọ́n gbé wọn lọ lè wọn lọ jẹ wọn ni wọ́n lọ jó wọn náà ó sùn wọn jẹ́ so irú ẹ̀ ni ìkẹ́ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀gbẹ́ àdúgbò wa náà ìyá yẹn kú ọmọ kan nílà wọn sin sí wọ́n sá sin sílé tàbí tó débìjọ́ kẹfà wọ́n bá jí láàrọ̀ náà bá tí sàárè ti hú kalẹ̀ ah, kíláṣẹ́lẹ̀ lọ́wọ́ bá ń sọ pé yàwó yàwòlì mọ́ mi ti yàwòlì lọ bá bá ẹni tó jọ rẹ̀ tó ń bí ó súnà wọ́n ní ìsinmi wọ́n lè yàwó lẹ́lẹ́ bó sàárè ah, gbọ́bọ́ eh, kọ̀sádà lóhun mọ́ òpé ẹ̀fẹ́ eh, eh, kí yàwòlì dé ẹ̀fẹ́ kí yàwòlì so ọ́sà láwọn kan bá dé pé ẹjẹ́ káwọn wòlíì gbàtí wọ́n tútà lè báyìí wọ́n ti gé ìyà lérí lọ ilé tí ń sọ yìí ní tó bí ọ̀sẹ̀ méjì báyìí ìmìlú tó ṣẹlẹ̀ yìí kí ní ń fa àìsí àkídà ni ma ní kíyàn ọmọ pé ogun ṣíṣe kódà ogun jíjó kódà ẹni tí ń gbérí nà kí ní onípàdà gbéríyàn yóò gbéríyàn mọ̀nà ẹni tí ń gbérí ọ̀bọ kí èèyàn onínílá láti so òun náà ni pé n tó lè mú àwùjọ yìí yanjú òun náà ni kíyàn padà sí súnà nẹ́bí sallallahu alaihi wasallam kíyàn padà sí pé bóòlà nẹ́bí ṣe sẹ́sìn bóòlà nẹ́bí ṣe sáyé tó lè mú ìṣẹ̀mí ayé rọrùn náà a kà máa bọ́nu wàhálà kan sínú kan ni àfi kíyàn padà sínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam tí èèyàn kọ̀ọ̀kan bá padà tó kí wọn nìkan gbogbo ayé ń bá ra mi lọ wọn nìkan sì rán dáṣẹ mi ayé rẹ̀ sí ẹnu nira tó kàmàkà ní pé ìnira táwọn ọmọ kó bọ ládùúgbò àbí láwùjọ àmọ́ nínú sẹ̀mí ayé tí ẹ gán dá sẹ̀mí ayé rẹ̀ gbádùn sọ́bẹ̀lọ́wọ́ subhanahu wa ta'ala tó ṣàṣìwárí ẹni tí yóò lè tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam kúlá níbi Okay. Lórí ti píkọ̀ ó ti yé gbé ẹni ẹ̀tù faramọ̀. Lórí ti fídíò ní ẹ̀kẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ ní àwùjọ wa kí ni ọ̀rọ̀ fídíò coverage so náà ni wọ́n picture ó ti clear wípé tí Islam ọ̀fọ́ ara mọ́ nìyẹn ní kí ọmọ ya fọ́tò sàmọ́ fídíò pé kí ni Islam sọ lórí rẹ̀ ọ̀rọ̀ àwọn àfẹ́sìn lórí rẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn contemporary issues ni so n tí àwọn afá tí wọ́n já wọn tí wọ́n ń wà ní iṣẹ́ ní ayé àtàwọn tó ti kú láìpẹ́ yìí náà tí wọ́n sọ bí ṣéèkọ̀ ìbìnbá ṣéèkọ̀ fèmín ṣe so náà ni pé àbí àwọn fatawa lẹ́jìnà dá ìmọ̀ àtàwọn afá mi so ń bẹ náà afá mi ti pé nípìnlẹ̀ ìgbà tí kìíní kọ́ jáde àwọn cover àwọn pẹ̀lú fídíò coverage so wọn so but ìgbà tó yá wọ́n padà ṣe dìrásà rẹ̀ wọ́n rí pọ́ yàtọ̀ sí fọ́tò látara pé kí ni fọ́tò máa dó gbáyín ní ti ẹni kò ní mìíràn but fídíò ń tiẹ̀ kọ́lẹ̀ ẹni tí máa ń ṣe lọ́wọ́ tán bá sì ń kọ́bà rẹ̀ ó lè mọ báyàn sọ̀rọ̀ tó sì mọ bóun náà program lọ́nà sí ẹlẹ́níkà yẹn kọlù tó sì kọlù tó sì mọ báyàn yẹn sọ̀rọ̀ padà táwọn ọmọ bá sọ̀rọ̀ padà túmọ̀ sí pé ìdájọ́ yẹn ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pẹ̀kú yẹn ń ẹgbẹ́ yẹn wo mírọ̀ ṣùgbẹ́ náà ni ìdájọ́ tí tí ọ̀rọ̀ fídíò coverage bá lọ so ní pé fídíò coverage ó yàtọ̀ sí picture gédégédé so ẹni yẹn yóò máa ṣọwọ́ yóò máa ṣẹ̀ṣẹ̀ gbogbo iṣẹ́ sí so lẹ́yìn náà fídíò wá ní tẹ́bá ti pé so àfikẹ́ tó ń tàn kẹ́kẹ́ so náà ni fọ́tò in tó n' ṣẹlẹ̀ ni pé fídíò yẹn mẹ́jẹ̀mú tó dé ni pé èyàn gbọ́dọ̀ fi wo ìwòkú ọ̀nà ló ní ṣe pẹ̀lú tẹlifíṣàn náà sọ sọ pé ó obìnrin olóbìn ó wọ ọrùn rẹ̀ níbi fíìmù so àbí wo owó ẹsẹ̀ rẹ̀ ó ń wo apá rẹ̀ haram ni èyàn wo nǹkan tí so ìwọ̀rọ̀ máa wọlú yẹn àmọ́ so yẹn kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tí yẹn bá ti ṣọ́ àwọn òfin ọlọ́wọ́n ọba yẹn níbẹ̀ so wallahu a'lam naam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا